lúùkù orí karùnún. ní àkókò kan bí jésù ti dúró létí òkun génésárẹ́tì ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó rí àwọn ọkọ̀ méjì létí òkun àwọn apẹja ti kúrò nínú àwọn ọkọ̀ yìí wọ́n ń fọ àwọn wọn jésù bá wọ inú ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí ó jẹ́ ti síméónì ó ní kí wọ́n tù ú kúrò létí òkun díẹ̀ ni ó bá jókòó nínú ọkọ̀ ó ń kọ́ àwọn ènìyàn nígbà tí ó parí ọ̀rọ̀ tí ó ń sọ ó sọ fún simeoni pé. tú ọkọ̀ lọ sí ibú kí o dá àwọn sí omi kí ó lè pa ẹja. simeoni dáhùn pé. alàgbà gbogbo òru ni a fi ṣiṣẹ́ láì rí ohunkóhun pa ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ n ó dá àwọn sí omi. nígbà tí ó dà á sínú omi ẹja tí ó kó pọ̀ tó bẹ́ẹ̀ tí àwọn fẹ́ ya wọ́n bá ṣe àmì sí àwọn ẹlẹgbẹ́ wọn tí ó wà nínú ọkọ̀ kejì pé tí wọ́n wá ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n dé wọ́n da ẹja kún inú ọkọ̀ méjèèjì tó bẹ́ẹ̀ tí wọ́n fi fẹ́ẹ́rì nígbà tí simoni pétérù rí i ó kúnlẹ̀ níwájú jésù ó ní. kúrò lọ́dọ̀ mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí olúwa. nítorí ẹnu yà á àti gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹja tí wọ́n rí pa ẹnu ya jákọ́bù náà àti jòhánù àwọn ọmọ sébédè tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ Símónì Jésù wá sọ fún Pétérù pé. má bẹ̀rù láti ìgbà yìí lọ ènìyàn ni ìwọ yóò máa mú wá. nígbà tí wọ́n tu ọkọ̀ dé èbúté wọ́n fi ohun gbogbo sílẹ̀ wọ́n ń tẹ̀lé e. ní àkókò kan nígbà tí Jésù wà ní ìlú kan ọkùnrin kan tí ẹ̀tẹ̀ bò ní gbogbo ara rí i ó bá dojú bolẹ̀ ó ń bẹ̀ẹ́ pé. alàgbà bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. Jésù bá na ọwọ́ ó fi kàn án ó ní. mo fẹ́ kí ara rẹ di mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ àrùn ẹ̀tẹ̀ náà fi í sílẹ̀ jésù bá kìlọ̀ fún un pé. má ṣe sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ fún ìsọdi mímọ́ rẹ gẹ́gẹ́ bí mósè ti pàṣẹ èyí yóò jẹ́ ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. ṣùgbọ́n ṣe ni ìròyìn rẹ̀ túbọ̀ ń tàn kálẹ̀ ọ̀pọ̀ ènìyàn wá ń péjọ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti kí ó lè wò wọ́n sàn kúrò nínú àìlera wọn ṣùgbọ́n aṣálẹ̀ ni ó máa ń lọ láti dágbàdúrà. ní ọjọ́ kan bí jésù ti ń kọ́ àwọn ènìyàn àwọn farisi àti àwọn amòfin jókòó níbẹ̀ wọ́n wá láti gbogbo ìletò galili àti ti judea àti láti jerusalemu agbára olúwa wà pẹ̀lú jésù láti fi ṣe ìwòsàn àwọn ẹnìkan gbé ọkùnrin arọ kan wá tí ó dùbúlẹ̀ sórí ibùsùn rẹ̀ wọ́n ń wá ọ̀nà láti gbé e dé iwájú jésù nígbà tí wọn kò rí ọ̀nà gbé dé ọ̀dọ̀ rẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn wọ́n gbé egun orí òrùlé wọ́n bá dá òrùlé lu kí wọ́n fi lè gbé arọ náà pẹ̀lú ibùsùn rẹ̀ sí àárín àwọn ènìyàn níwájú jésù nígbà tí jésù rí ìgbàgbọ́ wọn ó ní. arákùnrin a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn amòfin àti àwọn farisí bẹ̀rẹ̀ sí bá ara wọn sọ pé. ta ni eléyìí tí ó ń sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run báyìí ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn lẹ́yìn ọlọ́run nìkan ṣoṣo. jésù ti mọ ohun tí wọ́n ń bá ara wọn sọ ó bá dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ fi ń ro irú èrò báyìí ní ọkàn yín èwo ni ó rọrùn jù láti sọ pé adárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ni tàbí láti sọ pé dìde kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn ni. ó bá sọ fún arọ náà pé. mo sọ fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde lójú gbogbo wọn ó gbé ibùsùn rẹ̀ ó lọ sí ilé rẹ̀ ó yin ọlọ́run lógo ẹnu ya gbogbo àwọn ènìyàn wọ́n yin ọlọ́run lógo ẹ̀rù bà wọ́n púpọ̀ wọ́n ń sọ pé. ìròyìn kò tó àfojúbà ni ohun tí a rí lónìí. lẹ́yìn èyí jésù jáde lọ ó rí agbowó kan tí ó ń jẹ́ léfì tí ó jókòó níbi tí ó ti ń gba owó òde jésù sọ fún un pé. máa tẹ̀lé mi. ó bá fi ohun gbogbo sílẹ̀ ó dìde ó ń tẹ̀lé e. léfì bá ṣe àsè ńlá fún jésù ní ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn agbowó òde wà níbẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn tí wọ́n ń bá wọn jẹun àwọn farisí àti àwọn amòfin tí wọ́n wà nínú ẹgbẹ́ wọn wá ń kùn sí jésù wọ́n bi í pé. kí ló dé tí o fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ tí ò ń bá wọn mu jésù dá wọn lóhùn pé. àwọn tí ara wọn le kò nílò oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dá èmi kò wá láti pe àwọn olódodo àwọn ẹlẹ́ṣẹ̀ ni mo wá pè sí ìrònúpìwàdà. àwọn kan sọ fún un pé. àwọn ọmọ ẹ̀yìn johannu ń gba ààwẹ̀ nígbà púpọ̀ wọn a sì máa gbàdúrà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀yìn àwọn farisí ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń jẹ wọ́n mu ní tiwọn ni. jésù dá wọn lóhùn pé àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó kò lè máa gbà àwẹ̀ níwọ̀n ìgbà tí ọkọ ìyàwó bá wà pẹ̀lú wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ tí a ó mú ọkọ ìyàwó kúrò lọ́dọ̀ wọn wọn ó máa gbà àwẹ̀ nígbà náà. jésù wá pa òwe kan fún wọn pé. kò sí ẹni tí ó jẹ́ ya lára ẹ̀wù titun kí ó fi lẹ̀ ògbólógbòó ẹ̀wù bí ó bá ṣe bẹ́ẹ̀ ó ti bà ẹ̀wù titun jẹ́ aṣọ titun tí ó sì fi lẹ̀ ògbólógbòó ẹ̀wù kò bá ara wọn mu kò sí ẹni tí í fi ọtí titun sínú ògbólógbòó àpò awọ bí ó bá ṣe bẹ́ẹ̀ ńṣe ni ọtí titun yóò bẹ́ àpò ọtí yóò dún dànù àpò yóò sì tún bàjẹ́ ṣùgbọ́n nínú àpò awọ titun ni wọ́n ń fi ọtí titun sí kò sí ẹni tí ó bá ti mu ọtí tí ó mu tí fẹ́ mu ọtí àṣẹ̀ṣẹ̀ pọn nítorí yóò sọ pé ọtí tí ó mu ni ó dára